أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين يقبل توبة التائبين ولا يطيع أجر المحسنين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله رحمة للعالمين فأوضح به المحجة للسالكين فأوضح به المحجة للسالكين وأقام به الحجة على المعاندين صلى الله عليه وعلى آله وأصحاب التابعين وسلم تسليما كثيرا ودائما إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله تعالى وزكوا أنفسكم بفعل الطاعات ولا تدنسوها بالسيئات وبالمخالفات قال الله تعالى ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها فما تعلمه أيها الإنسان في هذه الحياة من خير أو شر فإنما تعمله لنفسك ما تعمله أيها الإنسان في هذه الحياة من خير أو شر فإنما تعمله لنفسك ولا تجزى إلا بعملك قال تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد والإنسان ما دام حيا يعقل فلا بد أن يعمل ويتحرك ويتكلم وينوي ويقصد ولا يبقى معطلا ولا بد أن تحصى أعماله تحصى أعماله وأقواله وأقواله ونياته ومقاصده وتختم في ديوان عمله قال تعالى إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال تعالى وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون وعلم الله تعالى محيط بجميع وعلم الله تعالى محيط بجميع ذلك وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ويقول أيضا ويعلم ما تصرون وما تعلنون والله عليم بذات الصدور بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فأتوب إلى الله تائب من الذنوب كما لا ذنب له توب إليه إنه هو التواب الرحيم الحمد لله رب العالمين حذر من أهوال يوم القيامة وأمر الإنسان بالاستعداد لما أمامه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا ọpẹ́ ni fún ọlọ́run ọba wa àwa àdíkọ̀ kí a sọ́là fún aṣọ́jú ẹ̀dá anábíwá Muhammad ẹ̀yìn àsọ́látù wa àsọ́dọ́wà fún gbogbo àwọn tí ọlọ́run ti lò ní dáadáa tí wọ́n ti lorú ààyè yìí láti kí àwọn èèyàn lọ ohun tí kódà kí wọ́n lè jìnnà sí àtijọ́ àwọn èèyàn níwèé dáadáa kí wọ́n lè lékún ní ti olóore níwájú ọlọ́run gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ààyè yìí láti fún ẹ̀sẹ̀ ká òun ni abẹ́ ọlọ́run fún banilẹ́kùn kẹwọn àwọn tó ṣẹ́kù tí wọ́n tún lo ààyè yìí lọ́wọ́lọ́wọ́ láyé ń jẹ àǹfààní ohun tó fi mọ̀ wọ́n ọlọ́run bá ní lọ́rọ̀ ẹ̀mí wọn. wàá lo àwa náà fún irinṣẹ́ ẹ̀sìn tí wàá ní irinṣẹ́ ẹ̀sìn wọ́n ti wàá ní irinṣẹ́ ẹ̀sẹ̀ o ọlọ́ àti tóbi ọlọ́run kápáyé ní ti pàápàá bẹ̀rù ọlọ́run ká máa ṣiṣẹ́ bó láti ṣàfọ̀mẹ́ mi wá yìí bó lẹ̀mí wa yóò ṣe ní tègbé níwájú ọlọ́run pàtàkì iṣẹ́ tọ́kìmí àtẹ̀yìn ni ó ìtẹ̀mí ayé yìí lọ bá a ṣe ń wo yìí náà ní bá a ṣe ń rí yìí náà ní lọ wọ́n fẹ́ jọ bí ìgbà pé àná wa tá ń lò láàyè tá a wà yìí ń dáa jò ní lọ kò wá sí tó kọ́ mi èèyàn tó nílà ákàrè ju kọ́ máa bẹ lọ́hùn bóun ní padà sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀hún bóun ni yóò ṣe dáa ìbádà kálukú wa sọ́dọ̀ ọlọ́run ò lè dá sáàbà tọ́jú ẹ̀mí yìí dáadáa ẹ̀mí yìí látọ́jú òun lá máa ṣàgbéyẹ̀wò gbogbo gbà ṣéńṣe tọ́lọ́hún fẹ́ sọ́wà ní mímọ́ sáà tó máa lọ ẹ̀sẹ̀ mọ́ ẹ̀mí wa yìí lára. olama wo ń gbogbo gba toríjọ́ kan ń bọ̀ tá a lọ pàdé ọlọ́run o a lọ pàdé ọlọ́run lásìkò sẹ́ni kọ̀ọ̀kan wà tá a ròtì ọ̀yá ni ọpẹ́ ni a lọ bá ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ láti wá inna lillahi wa inna ilayhi raji'un ọ̀rọ̀ ńlá ni ó fi ń yẹ́ mi kọ̀ọ̀kan wá láti máa palẹ̀ mọ́ inna wa ni o gbogbo àti oro wa àti bú wa gbogbo tí ń jọmọ níyà tọ́lọ́nù ọlọ́run ló ní wá o kì í ṣàwálá nira wa báwa àwọn nǹkan míì náà ń bẹ tọ́lọ́run ti fi ń pòwé fún ká nira wa nítorí ó fi mọ̀ pé wọ́n kó nira tí kan gbogbo tá à ń bì mọ́ yà á jùlẹ̀ fẹ́ jùlẹ̀ ń gbòòrú bá dé ọlọ́run fi ń

gbogbo ẹni tí ń ju aníwò ebi ó ti ṣíá ó júwẹ̀ ó owó gbogbo láyé wo kankan lẹ́yìn mọ́ ó ti forúpọ̀ owó ẹ̀ fún wa ilé ni ọwọ́ àánú ẹ̀ nígbò oṣù ọ̀dà kankan mọ̀mọ́ ọmọ tí ń ṣẹlẹ̀ ń nígbà ọba tó tají lórí gbígbà gbogbo nǹkan wà dáadáa àyùbá gbogbo nǹkan ibi mo fi lè ti nígbà ọlọ́run dẹ́mi rẹ padà ní o ẹ̀ẹ̀kankan ọwọ́ àmì kan kìíní kan bá bá ti sùn ó ti parí a ti gbàgbé ó fi ń pòwe oorun kẹ́yìn tẹ́mi wo ní padà mọ́ ó fi ń pòwe rẹ̀ fún mi àtẹ̀yìn ní ká lè múra láti máa ṣe dáadáa bọ́lọ́run bá sì tún sàánú wa tí ń dẹ́mi padà sí ala à ń sùn à ń jí àtúnra wọn tá ń lé dáhùn wá sáàkójọ túngbà kẹ́ni ó tí kálùkù wọ́n sùn táà ní jímọ́ tí gbogbo sáàkójọ dáadáalẹ̀ gbogbo táà ní yóò ti tẹ̀lómí gbogbo yàrá tẹ̀lómí máa sáàbẹ̀ dúró wọ́n nìkan ló sún bẹ̀ àsìkò kan bọ̀ gbogbo ẹni tí ọ̀wọ́ bẹ̀ rí wọ́n padà wọ́ yóò di tàwọn tí wọn ọ̀mọ̀nà tó gbà rówó ẹ̀ wọn tó gbà kọ́ àwọn ni wọ́n padà lò ó àwọn ni wọ́n lò ó kẹ́lùkù wa náà máa pòwe fún rẹ̀ ẹni ọlọ́run bá kádàrá bóyá lé bàbá ní gbé ibi tó ń gbé lé bàbá ọ̀mọ̀nà tí bàbá gbà kọ́ bí wọn náà bọ́lọ́run bá kádàrá tó ọkọ́ tiẹ̀ báwọn kan lóò ṣe gbé bẹ́ẹ̀ lóhun ọ̀mọ̀nà tí wọ́n gbà kọ́ tí wọ́n jogún ẹ̀ lẹ́yìn ẹ̀ bílẹ̀ ayé wá ṣe wà nìyẹn èyí tó ṣe pàtàkì jù fún wa lẹ̀mí yìí ẹ̀mí yìí la gbọ́dọ̀ ṣiṣẹ́ fún ọlọ́run lẹ́mí òfin búra wẹ̀ nọ́ọ̀sìn ọlọ́run èsì fi kẹ́kẹ́ búra àfi tó bá pàtàkì ẹ̀wọ̀n gbogbo tọ́rọ̀ máa fi búra ó tó pàtàkì ni ọlọ́run wẹ̀ nọ́ọ̀sìn mo fẹ̀mí tí mo fi sára yín ọlọ́run mo fi búra wọ́n máa sọ wáhà àti gbogbo tọ́wọ́ ọlọ́run ta a ń gbé kalẹ̀ ní déédé ẹ̀mí ọlọ́run ni mo fi búra ọlọ́run alámàá a fi mọ́ ẹ̀mí ẹ̀ lè gàjàbọ́ lọ́dọ̀ èmi ọlọ́run ó ń fi ọ̀rọ̀ yẹn sọ fún agbẹ́kò sí tá lè wí sọ́rẹ́ mi tó ń fi sára yín alámàá mo ti jẹ́ mi yín ọ̀dà ha ìtì bá ń ṣe tí ọ̀dà ogún ọmọ dà pé ìtì mo ti yí ọ̀dà kọ́ dájú ẹnìkan kúlùkù ẹ̀ nílẹ̀ dájọ́ ara mi mo mọ àwọn tí mo ń ṣe tí ó ṣe déédéé nínú tọ́lọ́hún béèrè ìwọ náà mọ tiẹ̀ ẹ̀mí yìí lọ́lọ́hún fi ṣèdájọ́ lórí gbogbo wa ọlọ́run ni mo ti fi ẹ̀mí tí ń bẹ lára ẹbí ìgbà tí èèyàn sáré lẹ́mí ẹlòmíà máa kẹ́ sínú ẹrù ìyàpò tí níyàwó tó káńtẹ̀ẹ̀dì sínú ẹrù ọkọ ọkọ ń lọ lé ìyàwó kejì ìyàwó àkọ́kọ́ ó ti káńtẹ̀ẹ̀dì ẹ̀ ó sínú ọkọ bí ìjọ méjì lọ́kọ́ sí ló ọma tí ó mọ̀ pé ìyàwó ti kẹ́ áńtẹ̀ẹ̀dì ẹ̀ sínú báàjì ó sì tún wú áńtẹ̀ẹ̀dì wálé tí ìyàwó tún gbogbo tó ṣe ń bẹ̀ níjọ́ méjì tó lò gbogbo ọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́gbọ́ kékeré ti kalẹ̀. bẹ́ẹ̀ lèmi tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wá ọlọ́run kẹsí aláàní tó ti fi mọ́ ẹ̀mí yẹn a lè a jàjàbọ̀ wájú ọlọ́run àti kátúbá èyí tá a bá ń ṣe tí ọ̀dá àti kátúbá rẹ̀ ọlọ́run lẹ́nu ó ìmọ̀ kò síwájú ọlọ́run náà ti fi mọ ẹ̀mí èmi àti ẹ fùjú rárá ní bá ń ṣe tọ́jẹ́ pòkì tọ́jẹ́ wọ ẹ̀sẹ̀ síwájú ọlọ́run mo ti bá ń ọlọ́run náà tí mo ṣe ọ̀dà àgbà táwọn àgbà mọ̀ wípé ìtọ́jà ni mo ṣe síwájú ọlọ́run ọlọ́run gbogbo ẹ̀ mo fi mọ̀ níjọ abá tí ọba mu àwọn náà dámọ̀ ọlọ́run ní mo ti kẹ́ yín lá ìdí ń fi ro àròjà lẹ́lẹ́ yín lórí ọlọ́run ní bẹ lára èmi àti ó lẹ̀ níwá ọlọ́run ti fi fojú ra ha ha kí á ló fi tẹ̀lé ọlọ́run ní kọ́ni ẹni tí bá ti ń pé ìní jó rí ìtì àti tọ́dá oníyọ́mà ká lára mi ọlọ́run ló ti dìjèrè bóòlù ní àtẹ̀yìn ó ti ti dé tí ń tọ́lọ́ kẹ́jẹ́ aláòfin ní ká aburú látara wa kalẹ̀ jèrè ọlọ́run jẹ́ kálukú wó jèrè ọlọ́run ló ti ti jèrè gbogbo ẹni tí ń fàkọ̀ mẹ́rin yìí ọwọ́ àfikejì náà lé ọlọ́run níjọ́ tọ́ sí wa. ọlọ́ni wọ́kọ̀ ní haaba ó sì ó sì pòfo ó ti sẹ́kò jèrè mọ́ dẹ̀sáhà ẹni tó bá jẹ́ pé èérí ẹ̀gbin ní fi ń yí ẹ̀mí jẹ tó jẹ́ pé èérí ní fi ń yí ọ̀rọ̀ àdí fi wá pé tí a bá tá a bá sí ẹsẹ̀ kan ọlọ́run ó pè kí wọ́n ká nákìtà sàwùdà èkíkà dúdú síbi ẹ̀mí wa ó ń lámì wọ́n mọ̀ kan sí wọ́n ní tí wọ́n bá ju ẹ̀mí ẹlòmíì jáde funfun ní nígbà ọlọ́run fi sára wa ẹlòmíì ò ti dúdú níbi ẹ̀sẹ̀ tọ́pọ̀ ní ọ̀sán kan ní ọ̀kan ó ti sẹ̀kẹ́ wọ́n tún kan wọ́n kán tàná wọ́n kán sì jẹ́ tàbí làgbé yóò ti dúdú wọ́n kàn tó máa kán dúdú lérí dúdú wọ́n yẹ sì dáadáa súdà ní àwọn àmọ́ dúdú kiri mú ọlọ́run ọmọ bẹ́ẹ̀ lọ wa o gbogbo wàdáwù tí yóò fọ ẹ̀mí wa yìí nù tí ó fi mọ́ ṣe funfun ó ọlọ́run lọ́rùn bá ti gba tún béèyàn ẹ̀mí yóò tún padà fún un ọlọ́run sọlá ìṣe rọrùn wa wa o gbogbo sẹ́ni kọ̀ọ̀kan wá ń ṣe ní dáadáa dáa ní o lè ká tèmi ilè ká tí a o gbogbo ohun tí kálukú wá ń ṣe ọ̀rọ̀ ilé ajé lálẹ́ bára wa gbẹ́rù àwọn ọmọ ìyá mi yóò ṣe súná gba ẹran kan lọ pa ayé lélẹ́ mọ́ tọ́ba di bí iṣẹ́ láàbì lọ pàdé ọlọ́run wo lè mú nù tiẹ̀ wó fún mi o o sì lè mú tèmi wó fún ọ àfi tí mo bá tì ọ́ tí wọn náà bá tẹ̀ mí lókù. òní wọ́n múnú ládá tẹni tó bú yàn láyé ó múnú ládá rẹ̀ wọ́n fẹ́ tó bú ẹ̀sẹ̀ ìbú ẹ̀nu ẹ̀tọ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ó múnú ládá ó fún iṣẹ́ bá tán ọlọ́ntàánú wa ó ọlọ́ọ̀ni mẹ́ni amílá sọ́ọ́lì ha gbogbo ẹni tó bá ti sẹ́ẹ̀rẹ̀ láyé ọlọ́ọ̀ni pali nàfẹ́ torí ara ẹ̀ ló fi ń ṣe ó bá ṣe dáadáa ó ṣe ń torí ara ẹ̀ ní ó wọ́n mẹ́ni béèyàn bá sì lówó ọ̀sán ṣe dáadáa ogbé kọ̀rọ̀ sẹ́ni ogbé gbàgbà sẹ́ni fa àlẹ́yà ẹnì kò ní bẹ́ẹ̀ nìkan ru ẹrù ẹ̀sẹ̀ ìwọ lórun kẹ́ ìwọ lórun kẹ́ ó. mọ̀nà àmìlọ sọ ní ha fàdí náà sí béèyàn bá ṣe dáadáa ó ṣe ara rẹ̀ wọ́n mọ̀ ní àṣà fa àlẹ́yà wọ́n mọ̀ rọ́pùkà bí zọ́lámi lílà àbí. ọlọ́wọ́ ọba wẹ sálábòsí lórí àwọ̀ ẹrú títí kálukú bá ṣe òní ọba pàdé alọ alọ rìn àjò yìí rìn àjò káyìn kálukú wá káwọn tá à ń ṣe tá à o ẹnì kọ̀ọ̀kan wa fún wa ní dáadáa sí i yọ wá sí i yóò dùn torí tọ́lọ́ wa sọ̀rọ̀ tá a fi wa. àwọn kan náà ti yọ̀dà nú mọ́sálásí tí ọ̀ka ìtàn a sì fẹ́ ṣàtúnṣe ẹ̀ gbogbo ayé ìgbúgbá ṣàìsàn lásìkò yìí wa náà jọ mọ̀ pọ̀ ṣàìsàn ọlọ́run bá ní wòsàn ní orílẹ̀-èdè yìí gan ọ̀gbádùn ọlọ́run bá ní wòsàn gbàtí ọba gbádùn sí ọlọ́njọ́ sojú wa kájà ń fa ní àlàáfíà ìpadà ọlá àti tóbi ọlọ́run àwọn adákun inú díẹ̀ díẹ̀ tọ́lọ́ tún ṣe fún wa náà ẹ̀já ti fọ́lọ́ mbẹ̀ a ti fọ́lọ́ mbẹ̀ ká tún fi béèrè dáadáa torí tọ́lọ́ mẹ́ni àmìlà sọ́ọ̀lì ha falẹ̀ nà sí. bẹ́ẹ̀yàn bá lè ṣe dáadáa àbí àyàtà kíntàn náà ni ó ti fún rẹ̀ ni ara wa la ti fún á padà kú á padà kú èèyàn bá ti lóhun ó ṣe aláyà òun náà ló ní ọlọ́run kọ́ sànú ẹnì kọ̀ọ̀kan wa ẹ dákun àádájú tọlọ́run lára nǹkan àgbóhùn sọ̀rọ̀ wa tá a fẹ́ tó sí tọ́lọ́run bá fún kálukú wa ẹ jẹ́ kí a máa filẹ̀ ká fi béèrè dáadáa lọ́dọ̀ ọlọ́run gbọ́n tọ́lọ́run ti fẹ́ nìkan kan wa ní dáadáa sáà rí díndò máa wá nú ọlọ́run ní jẹ́ ọ̀bà jẹ́ o ọba wa wọ́n fún wa ní six ọlọ́wọ́ bá ní lẹ́sẹ̀ dáadáa baba hello méjì àbọ̀ fún wa mẹ́ta ní tí méjì lẹ́fẹ̀ẹ́ fún wa bí ká padà rẹ̀ á sílẹ̀ fọlọ́ ọ̀dà àbá ní fún tọ́lọ́run gbogbo tọ́lọ́run dá sí ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ yọ àánú wa o yọ gbàdúrà wa ọlá àti tóbi ọlọ́run ọba kí ó náà ti ó náà filẹ̀ ó sì máa ìjọba wa náà dáa a ma béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run láàbùwà náà sáwá lẹ́sàn dáadáa láàbùwà náà sáwá ọlọ́nìbò adáná ọmọ àlékún ọlá àti tóbi ọlọ́run ọlọ́nìbò ti fa alápò méjì àbọ̀ ayọyọ àkókò àlọ́ ṣàlàáfíà àfọ̀tí àfọ̀wà tí ó láàbù. fáwa ṣé òun láàánú àbí wọn kò kí ń dá sí ọlọ́run rí yín fáwa jàlá dáadáa gbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ọmọ àlékò fáwa dáadáa lọ́wọ́ gbàdúrà wa ọyẹ tí mo kọ gbogbo wa.